Eh, tẹ́ ẹ̀ bá lọ ṣọ́ ara yín lórí kínní tẹ́ ẹ̀ bá lọ ṣọ́ ara yín story yẹn it is not now ni o ó ti pẹ́ kò ń ṣe èní o it was bóyá bí it should be bóyá bí march bóyá bí bóyá within three of bóyá bí three to six on the third or within six ni story yẹn àwọn yẹn sọ ọkàn sọ òkò fún picture Tinubu àwọn youth àwọn ọmọ kéékèèké náà ní north mo fẹ́ sọ mo kọ mo mo ti hope kiri ẹlẹ pé máa fi wọn àwọn yẹn kàn stone picture Tinubu kẹ wo nǹkan tán kọ so ká máa sọ pé ǹtẹ máa bọ́ síta tẹ á máa lébẹ̀ lórúkọ Tinubu ó ti yàtọ̀ sí gbogbo nǹkan tẹ ṣe ń gbà yẹn Tinubu ti ní kinní Tinubu ti ní àwọn tán gbogbo àwọn ambassador yẹn Kitebasi Kuko Ifiki, our ambassador Tiwa in Ghana, Nigeria ambassador ní Ghana, may your soul rest in peace. Amen. Ibo ni èmi ti sọ lórí iṣẹ́ yìí pé kọ́ dìbò fún Tinubu. Ibo lèmi ti sọ two years ago pé Tinubu ẹyọ òun ẹ a máa dìbò fún èmi. Ẹjọ́ ẹ̀yìn èèyàn ibo ni mo ti sọ. Tó bá ní nínú mídíà tó wà nínú múfúmẹ́ǹtì èèyàn tó kó fún Tinubu jù tí lè bá jẹ́ nọ́mbà two máa jẹ́ nọ́mbà three kí wọ́n sọ pé nọ́mbà one. Ah, yes òfin ẹ párọ̀ ìwọ àti tọ́lá ehm, ìwọ àti tẹ́ni ọmọ ológo ọmọṣẹ́lẹ̀ ẹ máa wọlé bí líṣàbí ni ẹ máa wọlé bí àrà torí pé àwọn ẹ fi ara ṣe àwọn nǹkan tí ẹ mọ̀ wọ́gàn fẹ́nu ara ẹ sọ̀nà wíṣì ò ní any claim tó lè sọ pé ó campaign fún Tinubu. fún ara mi mo dẹ̀ sọ lórí iṣẹ́ òyìnbó tó bá di ìgbà campaign abẹ́rẹ́ iṣẹ́ back to back bí bá ṣe láàárọ̀ èèyàn ká ṣe lọ́sùn èèyàn ká ṣe lálẹ́ a máa gbé lọ bẹ́ẹ̀. lótìtọ́ ni àwọn èèyàn pè tán bẹ́ẹ̀ èèyàn tí wọ́n bá gba sísì ní ọwọ́ ẹ̀ kó. gbẹnu ẹ sọhùn ẹ ṣe má sọ fún wa pé o ah! back to back gbogbo iṣẹ́ campaign yẹn ìwọ gan ṣe ó wà náà gbogbo ẹ lẹ ṣe Ọlọ́run ò fún ṣe ni ọlọ́run ò fún yín ṣe nì tó bá yẹ pé bẹ́ẹ̀ ń ṣe bọ́ ṣe ń dáwó fẹ́yìn lórí social media tẹ́ ń gbowó tẹ́ fi ń ṣe iṣẹ́ bí yẹn ìwọ níwò ṣe ẹni tí ọba gbowó lọ́wọ́ ẹ̀ gbogbo one hundred dollar gbogbo tó ń dá fún ẹ tó bá ṣe ṣó yẹn kọ ohun tó hàn ẹ̀kọ́ rè jẹ nì gbogbo ìta àǹsàn yìí mi ò rí èèyàn kan tó fún mi lówó bí mo ṣe analyse bọ́n ṣe ń gbowó tó bá máa gbé ọ́fíìsì táyà ìdè mo fi ọlọ́run búra mo fi Kristi búra ibi tẹ́ bá rórúkọ mi bẹ́ẹ̀ mú síta mi ò gba one thousand naira bẹ́ẹ̀ rí wọn ò fẹ́ mi lówó rí mi ò gbowó tó bá gbowó NDA mi kọ́ mo lẹ́ NDA irú aṣíwájú ní Nigerian bloggers yìí gbogbo state la máa wà gbogbo ẹ̀ la máa rẹ́gísítà sí pátá àwa máa jẹ ẹ rí pé wà ní problem yìí kan tó sọ ẹ̀ tí máa náwọn aṣíwájú aṣíwájú ní Nigerian bloggers a wa jọ lẹ́yìn ìgbà tí bàbá wọlé mi àwa kóra wa jọ mo wò pé àwọn tó ṣiṣẹ́ tó campaign fún bàbá yẹn ẹ já kóra wájọ kájọ lọ celebrate ní tó bí aṣíwájú ní Nigerian bloggers sílẹ̀ ni a kóra wájọ ẹ já lọ celebrate sáwọn ẹni ṣiṣẹ́ gbogbo bàbá ó yá mo wá ṣàwọn káwá tẹ̀ wá ní mo ṣe mistake mi ò mọ gbogbo wọn tọ́tẹ́ pé ẹlòmíì bóyá ṣòkan ló ṣe mo rí àbí káwọn èèyàn wọn suggest orí platform mo ti sọ àwọn tó ṣiṣẹ́ Tinubu ẹ jọ ẹ jẹ́ kí n mọ̀ wọ́n mo wá kó wọn jọ èmi dẹ̀ tún máa ń ṣe nǹkan mi ò fẹ́ ṣe nǹkan kí n má kó youth dání mo kó youth mọ́ra mi mo wá pẹ́ MC Olúọmọ tó mọ̀ pé MC Olúọmọ he can go to extra mile lórí ọ̀rọ̀ Tinubu I called him mo sọ fún pé ah brother mi àwọn nǹkan báyìí báyìí báyìí ni mo náà ń ṣe a fẹ́ lọ sí Àbújá fún program bàbá yẹn ẹni yẹn dẹ̀ support wa a fẹ́ fi ń ṣe patron ó dẹ̀ agree a dẹ̀ lọ́ọ́lì ẹ̀ e. so tí n bá káwọn èèyàn jọ ìyẹn ò má tà àwọn tó dẹ̀ tẹ̀lé mi tán àjọ lọ ṣe a lè má tí ì rí owó a lè má rí bẹ́ẹ̀ ṣe sọ ẹ lè máa kọ́ bójú wọn jẹ́ ẹ̀yẹ́ fi yẹn lẹ̀ ẹ̀yẹ́ fi ìgbẹ́lẹ̀ fàgbépo àwọn tó wo àwọn tẹ́ ẹ rí pẹ̀lú wa yẹn kàn rí wọn ni àwọn ẹlòmíì tẹ́ ẹ rí tó wà underground pọ̀ o mo fi ọlọ́run búra pọ̀ jù yín lọ èmi strategize gidi ni mo ń stra tó bá jẹ́ èmi tí bá lè fèsì yín bẹ́ẹ̀ yẹn tí mo wó lè ṣù yín balẹ̀ àwa wọlé ẹ pé mi máa jókòó mi ẹ rò pé máa jókòó èmi ò ní jókòó àpọ̀jù yín lọ mo fi ọlọ́run búra àpọ̀jù yín lọ. tẹ bá fẹ́ strike you can let ẹ jẹ́ ká try let's ẹ jẹ́ kan akọ̀yẹ́ ká try ká tẹ̀ ṣe oṣù kan káwo bá ṣe pọ̀ tó. ẹ jẹ́ ká try káwo bá ṣe pọ̀ tó kẹ ẹ jẹ́ ká lo agbára yẹn náà tẹ ẹ ká try ẹ̀ ní oṣù kan ẹ tẹ fi mí ṣeré náà ẹ fi mí ṣeré most of you ẹ fi mí ṣeré ẹ lẹ́nu ẹ wá sórí social media lẹ fi ń sọ̀rọ̀ nígbà tí gbogbo péjì yín tó gbogbo péjì yín lọ pátápátá ẹ rò pé mi ń ṣeré mi ò wá bá ń ṣeré ń bì àbórí yín yí wọ́n ń tẹ̀bà lórí yín ni kò tiẹ̀ kà wá gbẹ́nu ẹ sọ̀hún àìmọye àwọn tó dáwó lọ jókòó jù owó wo ni kò ń ṣe ujúmọ́ ni àná owó tó ń dá kọ̀ǹfàmá lọ jókòó ìyẹn kọ́ ẹ kú ṣó èdè àwọn owó yẹn tó ń dá àìmọye owó tó ti dá tó ti gbé pépà nìkan kọ̀ síta gbẹ́nu ẹ sọ̀hún. election fẹ́ dé pé kinní kan. ṣé ti sẹ́mi ìgbòho tí àwọn ọmọ Tinubu tí wọ́n gbógun ti lórí social media. ẹ̀yin ọmọ Ìgbòho ẹ̀yin ò ti Tinubu. dára bí orúkọ ẹni ẹ dá baba ńlá kó àrà lórí social media lórí Tinubu. Ah, ah àwọn ọmọ Tinubu ò tí ì bẹ àwọn ò tí ì ṣe ṣó àìṣe ṣó Ọlọ́run àìṣe ṣó wàláì mo fọ àṣe ṣó kò sí èèyàn kan tó ṣe ṣó wọn ò ṣe ṣó wàláì iṣẹ́ everybody wọn náà ń ṣe mo fi ọ wọn ò ṣe ṣó. àwọn ọmọ Tinubu tí wọ́n ń gbógun tì lórí social media abẹ́ ti gbàgbé ni wípé àwọn ọmọ aṣíwájú beggars ọmọ àlè olóòórùn ọba bẹ́ntì ọba olè olè Elizabeth olè barawu ọmọ àlè tó lọ kó àwọn olóòórùn ọmọ àlè tí gbogbo wọn wá wá ẹkọ mu tó ń ṣòṣìbí iṣẹ́ lórí social media tẹ tó wọlé bí àránú wọn. olórí burúkú ara ẹ èwo ló tónu wà èwo ló tónu wà bóyá màá fi ẹwé ya ìyá gàǹbà rẹ àbí bí àwọn ọmọ kéékèèké èwo ló tónu wà in assets èwo ló lórí burúkú ẹ̀ tó nu wa olóbò pinyẹ̀kẹ̀ èwo ló tó nu wa olórí burúkú olòṣì ẹni ayé ò yẹ èwo ló tó nu wa èwo ló tó nu wa ìyálà kù ìyálà já ẹ èwo ló tó nu wa àwa tá a lẹ́nu tá a lọ́rọ̀ jẹ́ máa kà fún ẹ o ọba lè Elizabeth ò tó mi ní gbogbo ọ̀nà ò tó mi ó tó ọ̀kan lọ́mọ ní gbogbo ọ̀nà ó tó lẹ́gẹ̀sì ó tó ìyá àbàdàn ó tó láfúnkì yèyí ọ̀ṣun ó tó ṣó fẹ́ ó fẹ́ ó fẹ́ jí ni sára jamsat ló tó ṣó fẹ́ ó fẹ́ ra máa yé ni ṣó tó ó tó Fatima Fatima ó tó ó táwọn yẹn mo fi ọlọ́run búra ó tó àbúrò mi tó wà láàrin àbúrò mi tí náà dòwú ó tó in everything in life ó tó. number two ṣé àwọn fájùkẹ ló tó ni ìyá àti bàbá fájùkẹ tó wà láàrin wa yẹn àwọn ni mò ń kàlẹ̀ fún ẹ̀ àwọn ò fi bẹ́ẹ̀ pọ̀ àwọn tá ẹ̀ mọ̀ wá nù wáyà àpọ̀ ẹni tẹ́ fẹ́ fẹ́ pa ara yín lé lórí ẹ̀ tẹ́ ẹ fẹ́ kú lé lórí ẹ̀ táyé yín fẹ́ rá lórí ẹ̀ àwí kòǹkò ó tó ìkọkọ́nu yín ò tó àwí kòǹkò ìṣó níṣẹ́ so kí wàá ní orí burúkú tó wá ń sọ àwọn òlélé bínú wá ń bìbà kí ló ní nàìjíríà jẹ́ ká mọ̀ nǹkan tí wọ̀ ní let me just see what you have. òòrè oh, mi ni somebody came to my shop yesterday woman ni yé ó lanu ni torí mi ò ṣẹgbẹ́ ìyá láyà most of you ẹ lè mo lè jókòó sórí kúbíkù kì í ṣe bá jù báyìí lọ bọ́ mi ò ṣẹgbẹ́ ìyá ya yín mo fi ọlọ́run búra mi ò ṣẹgbẹ́ ìyá láyà yín tá a bá ń kọ́lé tá a bá mọ ẹtọ́ fi ń kọ́lé tá a mọ ọmọ ọtọ́ fi kọ́lé bí àwọn ilé tó kọ́ síta kó gbé asset àwọn family ẹ̀ síta ká mọ nǹkan tẹ̀ tẹ̀ ìwé ìnà olórí burúkú olùṣe ọmọ oníṣẹ́ ọmọ kò lé níyàn tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di somebody. òun wá wẹ fún mi tó ń ṣòṣì bí iṣẹ́ lórí social media tẹ́ tó wọlé bí àránú wọn. ló ló wọlé ẹ̀yin náà rí mọ̀. tó láwọn wá gbèjà Tinubu lórí social media. agbègbè ẹni ẹ kò kùn sí olúwọ náà pèjà Sunday Igboho. ìyá oníkẹsẹ́ẹ̀tì òfo ìyá àgbà ìyá ìyá òṣì ìyá ìyá No. let's be honest with ourselves ṣó yẹ kọ́ ọmọ máa sọ sí ìyá kẹsẹ̀tì àgbàlagbà bẹ́ẹ̀ just let's be honest with ourselves lórí pé à ń ṣe campaign náà ni o ti mú tiẹ̀ Sunday Igboho lo support àwa kan support Tinubu kí nìyá ẹ ṣe fún ẹ tó le tó yìí o mọ ìsọ wípé ṣe rí lady ó gbé ọ̀rọ̀ yẹn rù bí ìgbà tó jẹ́ pé ó jẹ́ family fámílì kìíní ẹ̀ bí ìgbà tó jẹ́ pé fámílì ẹ̀ ogún fámílì mi rèé o yé wọ́n ti ní nǹkan tán promise ẹ̀ ẹ máa para yín ọ̀bọ ló abọ́ra yín ló máa para ẹ̀ bí àṣà bro bro ẹ̀ sísá mi àbíkẹ́ jagaba ọ̀bọ̀ra yín ló máa para yín olórí burúkú ni ẹni ìyá kẹsẹ̀tì ni wọ́n sọ̀rọ̀ sí báyìí jẹ́ ká tiẹ̀ rí fọ́tò ìyá tiẹ̀ ó ní ìyá ni o dẹ̀ gbé fọ́tò ìyá tiẹ̀ síta ó rí ìyá tèmi ni èmi ò kú fi ìyá tèmi hide èmi ò fìyà mi bí èsì fi lè fìyà mi hide ìgò fún gbé ni pé you can blog my mom mo pé ibi tó ti ń blog ìyá mi yẹn àwọn kan máa gbé fọ́tò ìyá ẹ̀ wá fún torí ẹ̀ mi ò hide I, I will never hide my mom mi ò ní bàbá ó dẹ̀ ti gbé fọ́tò bàbá mi síta rí dáadáa fọ́tò tí bàbá mi yà last was picture of that was nineteen eighty nine january tó ń end of the year party yafin test time picture ẹni mo dẹ̀ ń lò dọ̀là ẹ gbé fọ́tò tó bá máa bú bàbá mi máa sọ pé fọ́tò bàbá yìí jáde nineteen eighty nine january ò jẹ́ ẹ̀ mọ̀ bí bàbá yìí ṣe rí ẹ gbé síta tó bá dẹ̀ máa bú ìyá mi gbé fọ́tò yìí ẹ̀ síta kiri so i always flaunt my mom tó bá máa bú àwọn ọmọ mi gbé fọ́tò ọmọ àwọn ọmọ ẹ̀ síta kiri i always flaunt my children mi ò hide wọn tó bá máa bú ọkọ mi o fẹ́ sọ nǹkan kan sọ́kọ mi gbọ́kọ ẹ̀ síta I always trust my husband because nígbà tí mo fẹ́ fi bò fún yín ọmọ kò níran kò lé níyàn olóbù kó ló ṣe gba Libya gba Germany àwọn orí omi That from desert to orí omi orí orí ẹ̀ bàjẹ́. tó roam about the streets of social media mọyì oríṣi ṣó tó ṣe fún ọmọ adéyẹmọ ìpè mọ oríṣi èébú tó bu gbogbo wa. lórí wípé ìkó. màámi ìyáké set lórúkọ ti bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ ṣẹlẹ ọmọbìnrin ọmọ ẹlẹ́nu wọ́jọ́wọ́jọ́ yìí nǹkan àlejò yorùbá nation ẹ fún jẹ yàmàyàmà àìsí àwọn ìyá ti máa ń dìmọ ṣáwọn ọmọ ti máa ń sọ pé àwọn ọmọ aṣíwájú ní nàìjíríà máa ń sọ̀rọ̀ yes gbogbo ẹ máa ṣíwájú ní Nigerian bloggers whether you are part of us you are not registered you are registered ẹ dábò wọn àwọn tá ló ń bá wí ẹ dábò owó lórí búkún wọn wọn tá ló ń bá wí àbówèrè lélẹ̀ tá ló ń bá wí àwọn ló fẹ́ fọ́ júwe fún àwọn ọmọ fọjú ojú a sì ń pàwọ̀ ìjà sí mi ẹni tí alákàpè fún wa ń pàwọ̀ àyè tí wọ́n fẹ́ máa fọ́ lálẹ́ fún wa ẹ dàbò wèrè wọn ẹni tí ọlọ́pàá bá mọ ẹ pè mí àpò kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àbò òṣìírí ta ni Sunday Igboho ó yá ó yá bring it on we are here for you. ẹ eh, ṣe máa láṣẹ lẹ́ṣọ̀ ìgbà no ìgbà tó láṣẹ lẹ́ṣọ̀ fine ìgbà tẹ́bí ń pa tí ò sówó lọ́wọ́ ẹ̀ àwọn tí ẹ̀nà bẹ̀bẹ̀ fún gbàgbé òṣì kókó ṣì lọ nǹkan tó bá mọ òun mọ́ nìyẹn kókó pàṣà rẹ̀. fatafata nígbà yẹn ṣé bí gbogbo yín lè sọ ti sọ̀rọ̀ jù ṣé ò sí ṣé Gani Adams sí lára àwọn tó sọ pé Ìgbòho ti sọ̀rọ̀ jù. kò wá sọ̀rọ̀ jù. eléyìí ò ní o Ìgbòho fúnra òun kọ́ ló mọ̀ wọ́n jọ òun kọ́ ló fi gún gbọ̀ngbà ìjọba ìjọba Ìgbòho fúnra rẹ̀ sọ̀rọ̀ ẹnu ẹ̀ jáde òun ṣòun ló fọ̀rọ̀ síta Ìgbòho sọ̀rọ̀ jáde ó gbẹ́nu sàn. gbé e jáde gbogbo ẹ̀ náà la máa gbọ́ ẹ táṣì ara yín. tí Sunday arọ tọjọ wà níbi kọ́tọ̀ wà kó tó máa lọ sí Kútọ̀nù ìyẹn ò jẹ́ tuntun Sunday Àárọ̀ ti sọ gbogbo ẹ̀ fún wa Sunday Àárọ̀ sọ fún wa. ìgbà tó máa sọ̀rọ̀ ó ní ẹ̀yin ọba ẹ ṣe nísìnyí tó ti mú kìnìún tó ń gbó àtàwọn e, kìnìún tó ń ṣe tó ń búramúra màtàwọn ajá ẹ̀ ń gbó iṣẹ́ dáadáa lẹ ṣe Gani o mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí gáàsì. bẹ́ẹ̀ nu ẹ̀ sàn kò kà wá kò kọ́ anybody. àgbà tìyẹ mọ́ kórí burúkú lọ. ẹ̀yin mélòó ace máa sọ kó yẹra wọn ẹ̀yin tí páàtì Sunday Igboho ẹ̀kọ́ ìsì ẹ̀yin tí bàbá kítóyà bá rẹ gbogbo yẹn ẹ̀kọ́ ìsì ẹ̀yin tí páàtì tí nìyẹn báwo àti páàtì Tinubu bàbá Sunday Gani Adams ṣe ṣebí Sunday Adams Gani Adams náà ò pù tiẹ̀ ṣáwọn tó ń tẹ̀lé Gani Adams ọmọ egwu ni wọ́n ni àbọ̀mọ Ghana ọmọ Yorùbá náà ni wọ́n so you can say ọmọ ilẹ̀ ilẹ̀ Yorùbá kọ̀yìn sí kinní kan si ọrụ nìkan ọba abijó kò sí ọ̀rọ̀ yẹn rùn. gbogbo yín ni géèmù ń jọ ẹ bá wa dìbò. gbogbo ilẹ̀ àti gàbàgà ní Adams àti Sunday gbogbo group ilẹ̀ ìdìbò fún Tinubu gbogbo ilẹ̀ ètò gbogbo ilẹ̀ support ẹ̀ kó gbẹ́nu ẹ̀ sàn táìmù wo ló wọ́ sí ilẹ̀ ẹjọ́ máa bára yín pọ̀ kò sẹ́ni máa gbèjẹ nìkan bí ṣùgbọ́n má mo ti wà máa ṣíwájú ní Nigerian bloggers kò kàn wá ẹ̀wọ̀n ní Tinubu kọ lẹ́tà ọ̀nà fẹ́rẹ̀ kò kàn wá kò kà wá àwọ̀ kan àwọ̀ gbọ́ nǹkan nítorí àwọn ènìkàn ẹ̀kọ́ gbogbo yín lẹjọ ń gbowó àti Sunday àti Gani adam gbogbo yín lẹjọ ń gbowó gbogbo yín lẹ fẹ́ ṣe leader so ẹ lọ máa bára yín ranjú rán bẹ kan wa Tinubu president ẹ̀yin Tinubu làwọn àwọn àdẹ ti win ìbò àti win already ẹ̀yin tí ní ò bá dùn ẹ lọ pokùnso àbíkẹ́ mú Ghana ẹ mọ ọmọ Ghana àbíkẹ́ mú Cameroon Nàìjíríà làwa ṣì wà bíbí làwa o ní yóò bá dùn ẹ lọ gbogbo ìtẹ́ ìwà ṣe tẹ́ wá ṣe orí burúkú ẹ má dárúkọ tèmi mọ́ tiyín ẹ ẹ bá dá tèmi mọ́ Sunday gbogbo wa jẹ mọ̀nàmọ́ná ọ̀yà ẹ̀yin ò ṣẹbọ ẹ̀yin ò ṣẹbọ Sunday Igboho ṣọ́ọ̀ṣì ló lọ gbogbo yín gan lẹ́jọ́ ń ṣẹbọ àti Gani Adams gbogbo yín ẹlẹ́bọ ni yín gbogbo ìwọ gan fúnra rẹ o gbé babaláwo wá sórí social media tán lu iṣẹ́ rẹ́lẹ́mi lórí tẹ́ ẹ ní kọ́ ṣépè fún mi àwọn tó ń pera àwọn kan àwọn kan náà pera àwọn lóòṣà èyí tó pera ẹ̀ lóòṣà tó ń lo owó ẹyọ orí owó ẹyọ ló ń lò gbà yẹn gbogbo ilẹ̀ gbó lóògùn àbámi lórí social media tẹ́ ẹ láago tó ṣépè fún mi orí ìtẹ́ni òmológo ṣó ẹ̀ wọ́n bú mi wọ́n ṣépè fún mi bẹ̀ orí tó wà lamẹ́ríkà kí lórúkọ lédi yorùbá kínní kan wọ́n ṣépè gbogbo yín lẹ ṣépè fún mi gbogbo gbogbo ẹni tẹ́ ẹ̀ ṣe nation yẹn pátá kò sí tí ó ṣépè fún tán kò mí ṣépè fún mi bẹ̀ kò sí ìtẹ́ ẹ̀ ṣe ṣó fún mi so gbogbo ìtẹ́ ẹ̀ bá ń gbé wá ẹ̀yẹ́ máa kó ẹ wá bí wọ́n sí ẹ dájà yín jà ẹ̀yin ọmọ fẹ́ nation ọ́bì ń tọ́ fún yín ń tọ́ Tinubu president ẹjọ́ ń ṣe é bọ́ ni. Yétúndé Adéyẹlé wọn ní content mi mọ problem wọn ẹ máa máa bú àwọn ẹ̀kan àwọn kan lè ń bá jà o no kí ló kan àwọn ọmọ aṣíwájú ní Nigerian bloggers kí ló kan wà kí ló kan wà kí ló kan bá lánà ọ̀rọ̀ tó wà lẹ̀ èmi tèmi kò ìgbà tí mò ń ṣe campaign ńgbà tí mò ń ṣe campaign tí bàbá wọlé mo wòó pé kò dáa kí n dá làbújá kí n lọ máa dáyé jẹ orí platform mi mo ti sọ Yétúndé Adélémi nígbàgbé láéláé ọmọ tó ń pè ní Èkó Mushin yẹn ẹ̀yin lẹ fún mi lọ́mọ yẹn mi ò mọ ọmọ yẹn rí I didn't know anybody èèyàn kan tí mo mọ̀ tí mo mọ̀ tó ṣá mi lójú mo mọ legacy àwọn èèyàn dẹ̀ ń sọ à lágbájá náà ṣiṣẹ́ o tàmẹ̀dú ẹ̀dẹ̀ mú wá bá mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan à mo dẹ̀ ń kọ́ mo dẹ̀ ń kọ́ to be honest mẹ́wọ̀n láká náà ṣiṣẹ́ torí mo wà tí mẹ́wọ̀n láká eh, tó jẹ́ join kìíní yẹn again kí lórúkọ lady kí lórúkọ lady TNT yẹn because she send her video to me directly pé kí n bóun post ẹ̀ lady tí ẹyin ká tí ẹ tí ẹ on most of them mo ṣe lórúkọ wọn ṣe ń bu mi ò ń kọjá ìyára mi. adẹ ìkọrúkọ nìyẹn káwọn èèyàn lọ àwọn tó dẹ̀ máa lọ nígbà tó máa jẹ́ ìta àjọyìn nígbà táwọn kan máa jà tán jà tí mo rí pé kò ló ń já sí i tí mo rí pé pònà ń já sí mo dẹ̀ wo gbọ́n báyìí pé kí ló ń ṣe mo sọ mo wò wá ní kí ṣe tẹnu ọba lè Elizabeth lórúkọ mi jẹ APC mo mọ̀ gbà tí mo ti ké campaign fún wọn mo rí pé most of them wọ́n dey one connection. yẹtù ada fún yẹtù ọmọ yẹn sì dúró dọ̀là mo fi ọlọ́run búra tó bá ní top three àwọn ọmọ tí wọ́n yẹ pé tó bá ní kí n kọ orúkọ wọn sílẹ̀ tí mo mọ̀ pé mo ti kọ orúkọ wọn débi tó yẹ kí n kọ orúkọ wọn sí. Si tí ọkàn mi dẹ̀ ti balẹ̀ tí wọ́n pé anytime ọmọ yẹn dèka wọ́n á rí favour ọlọ́run ọmọ yẹn wà náà top three mi nínú aṣíwájú ní Nigerian bloggers mo máa ṣáàtì gbogbo ṣe náà èkó mu ṣe ọmọ yẹn mo mo in fact I can vouch for for him anytime ọmọ yẹn kọ́rúkọ sí mi mi ò mọ̀ wọ́n rí mi ò mọ̀ wọ́n rí àwọn tó ṣiṣẹ́ mu mọ̀ àwọn tí ṣiṣẹ́ mu wò ó àmọ́yàwó tó dẹ̀ ti wá lẹ́yìn ìgbà ìtọ́nà fẹ́ join tí mo ti ọmọ pókò ẹ má wọ̀rì kí ló kàn mí pẹ̀lú gbogbo ìtẹ̀sán yẹn tí mo dẹ̀ rí nígbà mo rẹ̀ pé àwọn fẹ́ máa jà sípò ni kálukú ẹlòmíràn lóhùn ìṣẹ̀lẹ̀ nǹkan kí ló kàn mí mi ò kún jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí mò ń dá ṣe campaign mi nígbà ensars gbogbo àwọn ẹni mi ò rí wọn tó bá pọ́n fẹ́ sùn yàn láìfù ni wọ́n á ti sun mí mọ́lé wọ́n á ti sun ṣọ́ọ̀bù mi wọ́n á ti sun gbogbo nǹkan mi bọ̀ torí mò ń campaign èmi ti ń support ìjọba ti pẹ́ so tí n bá wá rí àwọn èèyàn kan tó ń ṣe èmi kàn ń wò wọ́n ni mo kàn wá wò mí pé mi ò lè dá ṣe kí ni ẹ ká kóra wa jọ àrìnjọ ọmọ ìjò àrìnpọ̀ ọmọ ìjò ló ń jọ ọmọ ìjò níyà ni mo ṣe káwọn láti ní ọkọ ẹ má yẹ ká dá ṣe adẹjọ fi ṣe ṣé ẹ rò pé èmi mo da èmi mo kó jọ ni àwọn ọkọ àwọn kan jù mí lọ àwọn kan jù mí àwọn ìyá láyà bàbá ńlá kù ìyá láyà ìyá mi nínú òṣèlú àwọn náà ní kí n kó wọn jọ ti di ọlá tèmi àtàwọn ènìyàn dẹ̀ ṣì ń sọ̀rọ̀ meanwhile olóṣèlú bá a ṣe ń ṣe nìyẹn tó rán pèmí sínú òṣèlú ni a máa máa wo àwọn èèyàn a máa máa ṣọ́ wọn we need loyalty we need people that are loyal like me tó bá sọ pé èèyàn lóyà ẹ̀yin èèyàn gan mọ̀ àwọn opposition gan mọ̀ pé that woman Ọba Elizabeth she's loyal wọ́n mọ̀ pé engine room gidi ni mí so tí bá máa wá àwọn engine room mo gbọ́dọ̀ ká àwọn tó jẹ́ tèmi mọ́ra kò ṣe àwọn tó yẹ pé mo mọ̀ kàn wá connection àwọn ìbò máa ń trash èmi ti trash àìmọye èèyàn tẹ́yìn ẹ̀gbọ́n mọ̀ kó mo trash òun ṣé bó ṣe easy nìyẹn bó ṣe ń gbowó nìyẹn bó ṣe ń gba contract bó ṣe ń gbowó gidi nìyẹn ṣé bá ń ṣe nìyẹn kò wọ́n ṣe bẹ́ẹ̀ èmi ò kẹ́ran mérò aṣíwájú ní Nigerian bloggers we are here to stand we are here to stay nothing uh, we are unshakable ẹ lọ wá bí jókòó orí burúkú yín sí kẹ tó sọ̀rọ̀ ẹ ti máa dárúkọ wa kí làwa ṣe fún yín àwa tá àwa tá àti máa pariwo ọba ńlẹ̀ Elizabeth ni aṣíwájú ní Nigerian bloggers àwa kan ṣoṣo àwa tó ń pè ní people àwa tó ń pè ní world àwa tó ń pè ní nation àwa tó ń pè ní state rè ẹ ṣe ní dárúkọ wa àwa nìkan la sanwó a sanwó advert ẹ gbọ́dọ̀ dárúkọ wa kí ló kí fi kún èmi bí mo ṣe wà mo wà intimidated ìbàjẹ́ bí wọ́n bá ti ń gbórúkọ mi everywhere máa ma vibrate ni ẹ ṣe ní dárúkọ mi tẹ́ẹ̀bà dárúkọ mi ogun ti ṣẹlẹ̀ nìyẹn ẹ dárúkọ mi kẹ́ máa pè mí ẹ máa pariwo mi kiri kí ló fún mi you are you are advertising my my project that is it ọbala Elizabeth aṣíwájú ní Nigerian bloggers tó bá wọn ẹ pè mí lọ́ba kúkúrú pè mí lọ́ba kan ọba ló wà lórí Facebook ló wà lórí ló wà lórí passport mi ọba that's the name baba ńlá kù yàrá ya ẹ lè jẹ̀bẹ̀ mi ló pè lọ́ba kékeré ìwọ ṣe mú orúkọ yẹn orí ẹ bàjẹ́ olùsí mọ̀nàfìkì ọmọ karambà ni. ẹ máa bára yín fà kó wá. ọmọ nàìjíríà lèmi ẹjọ bẹrẹ ni àwọn àti ní adam ti jọ bẹrẹ ni. ọmọ ẹgbẹ́ kan náà ní pdp lẹ́jọ́ wà. tèmi ẹ má máa bá wọn jà o fúnra ara wọn fúnra ara wọn náà máa fúnra wọn lóògùn jẹ ẹ má máa bá wọn jà gẹ́gẹ́ dì gẹ́gẹ́ àwọn ọmọ Tinubu. sọ fún bíbù. ṣé ìwọ ló wọṣọ dúdú fún ẹni tó yẹ ká ẹ lọ tún ara yín mọ ibi tí bàbá Gani Adams bá jókòó sí ní Nàìjíríà ó sì ń jókòó tiẹ̀ pẹ̀lú àwọn tiẹ̀ mo tiẹ̀ rí wọn lọ ṣe kinní kan lọ́sùn tó sì ń lọ tó sì ń wọ white gbogbo white gbogbo wọn wọ tó ń ṣe fàájì tán dúró ẹ̀yin ò lè dúró ń bẹ̀ torí ẹ̀ ti fẹnu bá ẹ rí fẹnu jáwáyà fẹnu fẹnu fẹnu bàlújẹ́ fẹnu fẹnu túrú fẹnu tú rọ́bà fẹnu tú fẹnu bayé jẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe fẹnu wú gbogbo nǹkan fẹnu wó fẹ́ǹsì ẹ̀yẹ ẹlẹ́nu di sọ́yà mélòó nù yín ló tẹ̀lé Sunday wàá ṣòkú yẹn lé ẹ rí bẹ́ẹ̀ ni ṣé yẹ kí pati Sunday Igboho rí bẹ́ẹ̀ Sunday Igboho tí Sunday Igboho kọ́ ọ̀dọ́dún Sunday Igboho ṣe òkú yẹn kó lọ máa pe olórí ọmọ irú àwọn olórí yẹn ẹ̀ẹ̀rí ẹ̀ẹ̀rí atmosphere yẹn ni ẹ̀ẹ̀rí àwọn tó jókòó ni àwọn èèyàn tó jẹ́ àwọn tó jọ ṣiṣẹ́ ká níṣẹ́ fàyàwọ́ yẹn ká ní kọ̀kọ̀ kí kọ̀kọ̀ kí Sunday máa kó má kọjá ìyá rẹ̀ rárá ẹ̀ mọyì àwọn kálíbà àwọn èèyàn tó máa jókòó ẹ̀ẹ̀rẹ́yìn tẹ̀ ẹ̀ẹ̀rẹ́yìn tẹ̀ pera yín stand bẹ̀ àwọn tó pera wọn ní àgbo Sunday Igboho òun ló delegate ara ẹ̀ ẹ lè léèyàn tó lórúkọ nàìjíríà tó máa fẹ́ associate gbogbo àwọn ti àwọn èèyàn ẹ̀ òun nìyẹn Sunday Igboho lè ṣe wedding ó lè ṣe bẹ́rẹ̀ àyà ẹ̀ kí gọ́vnà káwọn èèyàn má wà ń bẹ̀ ká ló jókòó ara ẹ̀ jẹ́jẹ́ kò jókòó ara ẹ̀ jẹ́jẹ́ ni ó ń lọ nàgà ó ń lọ ṣe bí ìgbà tẹ́kùn ló kó wa jọ bíbà kò dẹ̀ kó anybody jọ ọ̀nà ẹ̀ jìn gan mo ti sọ fún ìpọ́nà Sunday Igboho ẹ̀yin kankan ò fẹ́ gbọ́ ẹ rò pọ́ mo bá láyà ọ̀rọ̀ ẹ ti pọ̀ jù máa ń sọ̀rọ̀ gan àwa bá ń sọ̀rọ̀ tó jòjò tọ̀rọ̀ mélòó nínú yín ló bá wálé òkú yẹ ẹ̀yin important personality owó fún ni ò téèyàn ẹ̀yin use and dump set of idiot ẹ kóra yín jọ orí ẹ bàjẹ́ wọ́n ta ló ń bá wí ṣé èmi ni kẹ́ ẹ máa orí ẹ bàjẹ́ orí yín fọ́ lọ́dá kẹ́kọ̀ọ́ lọ jókòó ìgbà tí bàbá Gani bàbá bàbá Akíntóyè sọ̀rọ̀ yẹn ó ti gbàgbé ni a ṣe primary náà election ti fẹ́ di àwọn ogun ti wọ́n ti cascos ó mọ̀ pé ká tó dìbò gan láti máa moscos mo mọ̀ gbà tí bàbá yẹn sọ̀rọ̀ náà tí bàbá yẹn sọ kẹ́yìn bọ́n máa gbé bá kinní kan náà kan mí ìwà kí bàbá yẹn tó ṣe kinní kan kan tó gbé fídíò yẹn padà síta the video that was trending then it was not that video it was not a video tí bàbá yẹn ṣe ṣe it was an old video tí wọ́n fi tá àwọn táwa ọmọ APC àwa ọmọ APC àwa la lò tá a lọ gbé fídíò bàbá yẹn wá ń gbà yẹn old video bàbá pátápátá pé tọ́mátì ẹ̀wà náà ilé àwọn iléèwé ni ilé máa mú African tie ni kò kí ṣe fídíò tẹ̀ ṣe tó jẹ́ fídíò gbà yẹn kí lè fẹ́ sọ fún mi lórí social media yẹn kí ló ń ṣe ẹ̀ náà bàbá yẹn fídíò yẹn it was not that old video tí bàbá yẹn ti sọ ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ la lọ gbé wá fún kí ló ń ṣe ẹ̀ náà ó gangan. ṣé nítorí bàbá ti lead the self determination movement kó dẹ̀ bá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá jẹ́ àtọ̀ pátápátá. Samdi mo kí yín o jàre. ṣé ń gbọ́ ó ní ìjẹ́ wọ́n mọ iye mílíọ̀nù táwọn ná pé káwọn èèyàn má dìbò nílẹ̀ Yorùbá ṣe rí gbogbo èyí tẹ́ dúró tó bá tẹ̀ pé ńgbà tá à ń ṣe collation eh, eh, bóyá àwọn èèyàn lọ rẹ́gísítà ẹ̀ tó yẹ gbogbo àwa tá a ṣe lẹ́kọ̀ọ́ yìí àwa tá a ṣe lógùn àwa tá a ṣe náwọn ìlú káàkiri gbogbo yín pátápátá mo kí yín ẹ̀ ní sọmọnù. wọ́n ṣe débi tó já pé kí Tinubu ọ́n ní kí àwọn ọmọ Yorùbá má gba ìkan má dìbò ó ní mo ṣe ń wo ẹgbẹ́ tí mo ṣe ẹgbẹ́ NDA yẹn ẹ mọ nǹkan táwa ń ṣe gbogbo state táwa pátápátá a máa ń kó àwọn èèyàn káàkiri lọ rẹ́gísítà ni àgbé síta àjẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan tá à ń ṣe nìyẹn àgbé síta àjẹ́ kọ́ mọ̀ pé nǹkan tá à ń ṣe nìyẹn àwa ń àwọn èèyàn káàkiri even nínú Agége a rẹ́gísítà àwọn èèyàn gan-an a máa fún wọn lókàn lọ rẹ́gísítà à ń gbé a máa mú wọn já INEC ọ́fíìsì báyìí títí kan Ogun State ní Ogun State mi ì lè káyé àwọn èèyàn tí ọkọ mi gbé rẹ́gísà ní Ogun ní Yewa ní Ogun ní Ogun wẹ̀sì yẹn mi ò lè káyé àwọn èèyàn tí mo gbé rẹ́gísà gbogbo Nàìjíríà ní ẹ̀ǹdì ẹgbẹ́ mi ẹ̀ǹdì yẹn wà ẹ̀yin èèyàn tẹ́ mọ̀ mí ẹ̀ mọ̀ mí káàkiri pé mo lọ káàkiri gan-an à ń ṣe registration kiri ni àwa ti bẹ̀rẹ̀ campaign before any group tó bẹ̀rẹ̀ àwa ń lọ káàkiri ní Badagry NDA ló gbé APC lọ sí Badagry before any group I can say it anywhere àwa rẹ́gísà kiri registration yẹn ló di àwa lógún registration yẹn la ṣe tó jẹ́ pé ní ní ní eh, federal constituency ní ìkẹjà àwọn ọmọ NDA tí ò bá sí ọmọ NDA honourable Faleke ò lè padà sí house ní NDA yẹn ní ọ̀rẹ́gun eh, òjòdú àwọn tí òjòdú yà wọ́n fájùkẹ̀ wà láì wọ́n rẹ́gísà rẹ́gísà rẹ́gísà rẹ́gísà wọ́n rẹ́gísà more than seven polling units new polling units na ń rẹ́gísítà kiri bá ṣe ń ṣe a máa rẹ́gísítà máa lọ ṣí new polling unit káàkiri àwa ti ṣiṣẹ́ Tinubu tipẹ́ kí wọ́n á ṣe nígbà tá a gẹ́ẹ̀tì pé àwọn ọmọ Yorùbá nation yẹn ti sọ pé àwọn èèyàn gbọ́dọ̀ dìbò àwọn àwọn òpè báwọn èèyàn ṣe ní kó má dìbò yìí àwọn tó ti ní ìwé ìbò lọ́wọ́ rẹ́gísítà wọn gbọ́dọ̀ gba káàdì àwa ń convince èèyàn káàkiri pé kó lọ máa gba káàdì àwa lọ kó àwọn èèyàn tuntun àfún wọn lówó wọn lọ gba káàdì gidi àwa ṣe iṣẹ́ yẹn kí ló ń ṣe yín náà we didn't do is pé wọ́n fẹ́ fi gba ipò a ṣe pé kí bàbá Tinubu yẹn débẹ̀ ni lórí Facebook yìí I started Tinubu campaign before anybody anybody any group ẹ̀yin ọmọ Yorùbá nation yìí náà lè ṣe débẹ̀ nígbà táwọn èèyàn yín pè mí àwọn PDP pè mí tán ní wọ́n fẹ́ fún mi twenty five thousand dollars pé kí máa fi kí máa fi bú Tinubu tán tàbá lórí social media ká máa fi ṣe fídíò tàbá lè ṣe fídíò pé fídíò yẹn bá iṣẹ́ propaganda sí láwa máa lò mo sì ní gbogbo proof yẹn lọ ṣé nítorí ẹ̀ mo ṣe mo ṣe yí sẹ́yìn Tinubu tó ní a ah, báwo lè ṣe máa ní ká máa bàyàn jẹ́ reason nìyẹn ẹ̀yin èèyàn ò mọ ní immediately Tinubu tí Buhari wọlé second term mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ Tinubu mi ò dẹ̀ jẹ́ kó rẹ̀ mí kò sú mi torí mo mọ̀ pé mi ò ní owó béèrè lọ́wọ́ anybody owó mi ni mò ń ná mi ò béèrè owó lọ́wọ́ anybody orí yín bàjẹ́ yín ọba ayé jẹ́ ìkà. ṣebí gbogbo yín ilẹ̀ wà lára àwọn tó block ẹ̀. kéèyàn máa sọ kó ní ẹ̀yin ná owó ẹ̀yin mọ iye owó tẹ̀yin ná pé kí àwọn ọmọ Yorùbá má fi lè rẹ́gísítà ẹ̀yin lẹ́yìn mọ owó tẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn èèyàn ná káwọn èèyàn má bàbá rẹ́gísítà ní ilẹ̀ Yorùbá yìí tẹ́ ẹ̀ mọ̀ pé táwọn èèyàn wa ò bá rẹ́gísítà àní débẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ wá tún ṣe tán tó tó táìmù campaign gbogbo yín gbogbo nǹkan tẹ́ ẹ ní nǹkan tó Tinubu ò gbà ó san bàbá yẹn bọ̀ sá olóhùn òlèwò social media mọ́ gbogbo yín wá dúró pé sẹ́ẹ̀ Tinubu ò ní lọ ẹ wá ń campaign for position kí lẹ fẹ́ sọ fún wa kí lẹ fẹ́ sọ́nsìn kò sí tẹ̀mí fẹ́ torí ṣọ́ọ̀bù mi jẹ mí lójú iṣẹ́ mi jẹ mí lójú kò sí tẹ̀mí máa sọ fún mi ebi ò rẹ́ ní bọ́dì yín iṣẹ́ iṣẹ́ mi mò ń ṣe ohun tí ẹ̀ bá ti gba tí ìjọba ò bá ti clear ṣọ́ọ̀bù mi ṣọ́ọ̀bù mi yẹn ó jọ mí lójú tó ó jọ mí lójú tó tẹ bá mọ àwọn èèyàn tó ń wọbẹ̀ tó ń wá bá mi rajà ìyẹn tó fọmọlúàbí ìyẹn tó fún ẹni tó bá bẹ̀rù ọlọ́run ìyẹn tó fún ẹni tó bá tó bá mọ̀ pé yẹ̀sọ́ ọlọ́run lọ́lọ́run lójoojúmọ́ ìyẹn tó fún ẹni tó bá ní tó bá ní tẹ̀lọ́rùn kí là ń wá ká bí mo ṣe wà yìí mo lè máa ṣe ẹ̀kọ́ ẹ kíní kan kí mo fi àpọ́mẹ́ǹtì ṣe kí mo fi ṣe ṣẹ́rù mi á fi ṣọ́ọ̀bù mi lẹ̀ máa máa ṣe yẹ̀sà lọ́ndà anybody èmi ò lè ṣe mi ò lè ṣe ni láti ilẹ̀ mímì sí lè ṣe máa fi ṣọ́ọ̀bù mi lẹ̀ màá máa jí láago mẹ́jọ before eight màá máa sọ pé mò ń lọ bí iṣẹ́ torí kí ni kí ni mo fẹ́ fi ṣe gbogbo yẹn ṣe kí ni mo fi ṣe máa sùn nígbà tó bá máa jí láago tó bá wù mí ni tí n bá ti ní appointment pé bóyá appointment tó jẹ́ gbìrìgbìrì wo mi lè dìde ńlẹ̀ máa sùn ni ọkọ mi mọ̀ mi mi ò dá mi ò rush i don't rush myself àti ilẹ̀ mi ni mi ò ti rush mo fi ọlọ́run búra ọkọ mi gan máa ń sọ fún tó bá ní wọn ní wọn wá sábẹ́kúta wọn lọ ṣe bí tìbí kan ẹ wọn lọ wọn lọ bá gómìnà lọ bá gba máa ń wọ̀ ni pé torí ẹ̀mí ìlé i can't do it because mi ò mi ò lẹ́mìí gbogbo à ń lọ síbẹ̀ bàbá wù mí máa sùn bàbá wù mí máa jí so mi ò mi ò sáré kiri ìwọ kọ́ ló máa sọ fún mi pé APC APC máa bójú mi jẹ tí bá ní appointment mi mo fi tiẹ̀ kí n lọ ni mo qualify for any appointment tó bá wù mí tí mo fẹ́ àìpó hundred percent one oh one qualified one oh one qualified ẹ̀rí mi lẹ́yìn àwọn olóṣè ẹ̀rí mo ṣe campaign ṣe wàláì n tán nídìí ojú school sat mo ní school sat mi tó dúró oore dáadáa i have my school sat mo mú english mo mú maths mi tí wọn mo lè fi jẹ ní kíní wọn fẹ́ fún mi any ministry bọ mi ìfiṣẹ́ mi ilẹ̀ ní ṣọ́ọ̀bù mi wà òkè fún mi náà ẹ̀wọ̀n èmi ò ṣe gíìsì yìí èmi ò ṣe gc gc ìyọ́n máa bá ọ̀fọ̀ ọkọ mi waec ni mo ṣe mo dẹ̀ ní tẹsimóní àmì lọ́wọ́ tí mo ní tẹ abẹ́ kí lẹ́mọ̀ kan fi ń ṣe sínétọ̀ ọ̀rí even gan president waec ni mo ní waec ni mo ní tẹsimóní àmì lọ́wọ́ ṣe kí lẹ́ sọ fún mi political appointment is different from wey mo sọ pé fẹ́ jẹ́ permanent secretary ministry mi ò jẹ́ permanent secretary gbogbo bí gbogbo ministries pàápàá ló jẹ́ pé political appointment wà dáadáa tí n bá nídìí máa jẹ mi ò ní ìdí ẹ̀ ní ṣọ́ọ̀bù mi wà òkè you understand kẹ kórìí burúkú yìí kẹ wá bí gbá kẹ wá bí já kẹ wá bí já lẹ́jà la òṣìṣẹ́ APC ẹ̀ ló ló ló APC n bá gba appointment kankan máa ṣerú tọ́ tí mo ṣe last time abẹ́ ìmọ̀ru ẹ̀ mọ iye ìlú tí mo lọ ẹ̀ máa yé tí mo jẹ orí yín burú orí yín bàjẹ́ dànù ẹ̀yin àṣírí burúkú tójójú kan náà lẹ jókòó sí ẹ̀yin ọmọ kò lé níyàn olórí burúkú olòṣì tí bàbá Akíntóyè bá sọ bẹ́ẹ̀ wípé òkè tó bá wá di kàràgídá wípé dandandandan wọ́n ní láti dìbò wípé òkè Yorùbá rèé Haúsá rèé. ẹ pọnra yín lè kẹ kó ṣì sàn gbogbo yín ti fè ọmọ àlè nìwọ náà gbogbo yín lọmọ àlè gbogbo yín lẹjọ ṣe kàtí òdà. ó jọ máa bí Sunday ayé ó jọ máa bí gbogbo ọkọ ni wò gbẹ́nu ẹ sọ̀hún àti Sunday gbogbo yín ló jọ máa bí pọ̀ torí gbogbo yín lẹ́jọ́ dalẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá dalẹ̀ Yorùbá ni wọ́n ní wọ́n pín kínní ni Haúsá ṣe tiẹ̀ Ìgbò ṣe tiẹ̀ gbogbo wọn ṣe àwọn àwọn south south ṣe tiwọn Haúsá ṣe tiwọn Fúlàní ṣe tiwọn ó wá kan Yorùbá ìgbà ilẹ̀ yín dìde lẹ́dìdí ogun wá látà epo ta ló la ta òṣì tó sápa yín lórí ta ló la ta kàtà ta ló la ta tó ti kó bọ́ ta ló la ta tó ti ata ẹ̀ṣà tẹ̀ ata epo òṣì wo ni epo epo epo tó ti díwọ́ bọ́ epo tó ti ń rùn wo lẹ̀ ń lo àbó òṣì àwọn ọ̀dùn bá wù ká lè po àti ata ilẹ̀ Yorùbá máa bá àwọn ọ̀nà bí léèrè ata ò lè bí ẹnì kankan epo kan ò lè bí ẹnì kankan torí ẹjọ́ dalẹ̀ ní ẹjọ́ sọ́pọ́ọ̀tì kọ́ọ̀sì wa ni ẹjọ́ sọ́pọ́ọ̀tì Tinubu ni Ọlọ́run ti bá wa ṣe Tinubu ti débẹ̀ ọlọ́run ti dá wa láre yẹn lè máa fi mọ̀ pé ìjà òṣì lè ń jà yẹn lè máa fi mọ̀ pé kà lè ń ṣe yẹn lè máa fi mọ̀ pé ẹ̀lẹ́nu yẹn lè máa fi mọ̀ pé alábòsí ni gbogbo yín gbogbo ìtẹ́jọ́ ṣépọ̀ yẹn ó yẹ ká ẹ jókòó kẹ́ fọ́ bojú yín ni kẹ́ wá sọ̀pọ̀tì bàbá yẹn kẹ́ ẹ mú gbogbo nǹkan tẹ́ ẹ ṣe kẹ́ gbé sẹ́yìn ẹ wà ní máa ẹ máa point accusing fingers síra yín lọ́rùn wàhálà ìkókèèyàn kan lórí social media lórí page mi mo máa ṣe show mi tán kò ní ṣe wé ẹ máa point accusing figure síra yín lọ́rùn kẹ́ máa lẹ́nìkan ló ṣe ẹnìkan ló fà á gbogbo ilẹ̀ ẹjọ́ jẹ̀bi tó wà lẹ́yìn kẹ́ kórí burúkú kẹ́ wá bí wọ́n sí. kò sí nǹkan kan ẹnìkan ò bùn kankan.